إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لن تكفوا لوا والله ترى عليكم كيف فجشن لا محمد إليني تسواج لترى وزاد المعاد في هدي خير العباد للحافظ الإمام العلامة أبي عبد الله محمد بن أبي بكر الزرعي الدمشقي المعروف بابن القيم عليه رحمة الله أقريتي أدي هنا ني أوان كتوني شيء pẹ̀lú ìgbésí ayé lọ́kọláya àti bí ànábì bí ṣe bá wọn ara àti bí ọba Allah subhanahu wa ta'ala bó ṣe jẹ́ kí ó jẹ́ fífẹ́ ànábì fẹ́ràn gbogbo tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé lọ́kọláya nínú àwọn àlámọ̀rí ayé bẹ́ẹ̀ ni nǹkan olóòórùn dúndùn ìyẹn ni àwọn ìpara ni àbí lọ́fíńdà àti àlàyé tí ń bẹ níbi asọ́lá bákan náà àlàyé wá lórí ẹgbàá wa kan tó wá tí a sì ṣe wà ń bẹ ìtẹ̀síwájú lórí ìgbésí ayé òjíṣẹ́ ńlá Muhammad pẹ̀lú àwọn aráalé ẹ̀. والمواني وكان يطوف على نسائه في الليلة الواحدة وكان قد أعطي قوة ثلاثين في الجماع وغيره وأباح الله له من ذلك ما لم يبحه لأحد من أمته olùmọ́wá وجيشا لا محمد عليه الصلاة والسلام ìwọlé ti àwọn ìyàwó ẹ̀ lóru ọjọ́ kan lóru ọjọ́ kan nígbà míì ìyẹn ni pé nínú ìṣesí ẹ̀ òun náà ni sáà ní ìṣesí orin lẹ̀ pé ń ṣe ọlọ́run òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam a máa ṣe bẹ́ẹ̀ nígbà míì nínú tó jẹ́ òun ni pé àwọn ìyàwó tún ṣe ọlọ́run ọba fẹ́ òǹkà wọn jẹ́ mọ́kànlá àmọ́ mẹ́sàn-án ni wọ́n pàdé papọ̀ tó ṣe wípé lọ́dẹ̀dẹ̀ ànábì ìyàwó mẹ́sàn-án òun ni wọ́n papọ̀ lẹ́yìn àsìkò kan náà ìyàwó ń ṣe ọlọ́run mọ́kànlá ni wọ́n ṣùgbọ́n méjì ti jáde láyé tó ṣe wípé wọn papọ̀ mọ́ àwọn ṣùgbọ́n àwọn mẹ́sẹ̀sán nínú hadithu anasi ọwà nù Bukhari àti Muslim wípé nígbà míì ó ń ṣe ọlọ́run yóò wọlé ti àwọn ìyàwó ẹ̀ lóru ọjọ́ kan ọwà ní wakana u'tiya quwwata thalathin anábì ní bọ́lá wọn bá ṣe dáa agbára ìjọmọkùnrin èèyàn táàtì ní bẹ pẹ̀lú ẹ̀ ó ṣe ṣe ká dára dó láàrin yìí fún ìṣẹ́jú kan àbí méjì àkíyèsí alákọ̀ọ́kọ́ níbi eléyìí òun ni wípé ọ̀rọ̀ yìí nínú àwọn ẹwà ẹ̀ṣà tí ọba Allah subhanahu wa ta'ala tó ṣe fójúṣẹ́ ńlá Muhammad òun lélẹ́yìí tó bá wọ olúwa ó lè sa àwọn ẹ̀dá mi lẹ́sà pẹ̀lú irú àwọn ẹ̀bùn báyìí àmọ́ kò sí tẹni tó tó táwọn ànábì ọlọ́run ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àpọ́nlé ni ẹ̀sà ni ẹ̀bùn ni oore ni ṣùgbọ́n bó ṣe wà yìí tá a bá rí èèyàn tí ẹ̀mí bá dọ̀tí àbí tí ìkórìíra ẹ̀sìn àbí àìlẹ́kọ̀ọ́ pẹ̀lú olúwa àtòjíṣẹ́ ńlá Muhammad sọlọ́wàtúlá wàsálàmù àlè tó bá tẹ̀lé síyàn àwọn kankan bẹ nínú ṣẹ̀ríà àbí tọ́lọ́wọ́n ọba ṣe fáwọn ẹni ẹ̀ṣà yóò jẹ́ nǹkan yìí yóò jẹ́ nǹkan ẹ̀yẹ àwọn èèyàn ó sì máa yí sí nǹkan àbùkù irú ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ yìí kọ́lọ́ wọn bó jogún agbára ìjọmọkùnrin fún èèyàn orí ní orí ní ẹ̀ṣá ní látọ̀dọ̀ olùwà ṣùgbọ́n tí ẹ̀gbin àti ìdọ̀tí tí máa bẹ lọ́kàn yàn wọ́n sì máa yí nǹkan yẹn sábúrú àpèjúwe tó súnmọ́ bẹ́ẹ̀ ẹ wo bá nàbì ṣe máa rìn bí ṣe máa ń jẹun bó ṣe rí láwòrán bí ṣe wọṣọ bó ṣe rí ẹjẹ má pẹ̀rẹ̀ kan wá tẹ́sí mọ̀ pé bí yẹn bá jẹ́ ní ibi ẹni òkùnkùn ẹni aláàárẹ̀ nínú ọkàn nǹkan rí wọ́n sì máa yí sábúrú bí kéèyàn ní ẹ̀rí kí ló tẹ́ múra báyìí kí ló tẹ́ inú gbọ̀nyín rí báyìí wọ́n á ní súnà ànábì náà ni ànábì ànábì tiwa ò jẹ́ rí báyìí tó bá ṣe pa nàbì rí báyìí ẹ̀yìn mélòó ní ọgbà islam orí bó ṣe kó yóò sì yí nǹkan yẹn sábúrú gbogbo orú nǹkan báyìí ìṣesí wọn lọ́dọ̀ ọlọ́run ẹni ìbínú ni wọ́n torí pé mọ́ńkánná tọ́hírọ̀ lè kọlù ẹni tọ́kàn rẹ̀ bá mọ́ yóò mọ̀ wípé gbogbo tó báyìí wá látọ̀dọ̀ ọlọ́run tó fi ṣẹ̀ṣà fáwọn ànábì ọlọ́run àjẹ́ wípé kò sí nǹkan kan ẹ̀rí al-Allāmah Ibn al-Qayyim ní òtúrọ àwọn hadil arwah dá Rawdatul Muhibbin ìgbà tí wọ́n ń sàlàyé bọ́nà wọn bá ti dá àwọn anábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ wọn ni kò sí nínú gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run àtàwọn anábì ọlọ́run pátápátá ọlọ́run ọba dá wọn lórí ẹwà àti lórí ìṣesí tó dáa jùlọ nínú ẹ̀dá bóyá má ṣe rí láwòrán bí wọ́n ṣe rí níṣe àti bí wọ́n ṣe rí ní dídá bọ́lá wọn bá ṣe dá wọn. kọ́ wá jẹ́ pé àwọn ẹ̀ṣà wọ̀nyí kéèyàn tún wá fẹ́ yí sí aburú níta fẹ́ pàkíyèsí láàrin yìí ẹ wo irú ọ̀rọ̀ yìí òjíṣẹ́ ńlá Muhammad lórúkọ kan yóò sì wọlé tó àwọn ìyàwó ẹ̀ nígbà míì ìyàwó mẹ́sàn-án ìyàwó mẹ́sàn-án kéèyàn wá ní àá ànábì tiwa yìí ṣe womanizer àbí kó fẹ́ wí bẹ́ẹ̀ wàláhì ẹni tó bá sọ̀rọ̀ ẹ̀ àbó oró bẹ́ẹ̀ àbó filaka ìgbé ọ̀rọ̀ yìí pé a sì mọ wá sọ pé ànábì ó ti ṣiṣẹ́ o àárẹ̀ ọkàn ti dé tí ọ̀rọ̀ ń tọ́ àwọn ọba jẹ́ ewu àti ìparun níwájú olúwa torí pé nǹkan yìí nǹkan ẹ̀ṣá ní ẹ̀bùn ní òun ló fà á orinlẹ̀ nínú ọ̀rọ̀ anábì aleyhisalatu wasala nínú kẹtọ́lọ́ wọn bó ṣe fún màlìjánná àwọn ọkùnrin màlìjánná níjọ́ alkiyama gẹ́gbó ṣe wà nínú hadil arwah lil'allamati ibn al-qayyim alayhi rahmatullah ó ní agbára ọkùnrin hundred bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bó ṣe fún ọmọ níjọ́ tó ní anábì ń fún àwọn sàbẹ́ nírò ikú tó bá dijọ́ alkiyama tó màlìjánná bá wà alìjánná tán yàtọ̀ sí àwọn obìnrin ayé tọ́lọ́run lè fi ṣẹ̀ṣà fún wọn that is ìyàwó wọn tó má jẹ́ jẹ́ ní rí alḥóòrò lẹ́yìn àwọn obìnrin tọ́lọ́run wọn bá ti pèsè àwọn sàbí wa ń pé ṣé yóò ṣe rọrùn ọkùnrin kan níbi náà bọ́lọ́run ó sì dá ọmọ ènìyàn jọ náà agbára kó wọ́túnmí àti ọ̀rọ̀ jù bí ẹni pé ọgọ́rùn-ún èèyàn òun lè yàn kọ̀ọ̀kan máa rí ẹ̀sà lélẹ́yìí tó fẹ́ fi kẹ́ ọmọ àlìjẹ́ náà nínú yàrá àlìjánná ọwọ́ àti náfìlà rẹ̀ èmi rẹ̀ fáwọn ẹ̀ṣà èèyàn láyé irú eléyìí ẹ̀bùn ni orí ńláńlá ni láwọn sábẹ́ ní ma fi sọ pé a nípa ti sáàní lọ́kọláyà o tó ń ṣe ọlọ́wọ́n ọba ó yàtọ̀ torí pé ọlọ́wọ́n ọba fún ní agbára èèyàn táàtì ó sì rìnlẹ̀ bẹ́ẹ̀ nígbà tá a nábì ṣe hajjatul wada gbà tó dé Dhul Hulayfa lálẹ́ ẹjọ́ náà tọ́fà alẹ́ nìsa èyí jẹ̀míyàn gbogbo àwọn ìyàwó ẹ̀ mẹ́sẹ̀sán àwọn ẹ̀kọ́ kan tún bẹ lábẹ́ eléyìí ìyẹn ni pé láì ní wẹ̀ eléyìí ó lẹ́tọ̀ ó lẹ́tọ̀ bóyá èèyàn wọlé tí ìyàwó ẹ̀ kan ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tí ó sì ní wẹ̀ láàrin rẹ̀ ṣùgbọ́n ìtọ́ dáa jù tó bá rọrùn bóyá kó wẹ̀ àbí kó sàlùwàlá àkọlù ṣe kó fojú ara rẹ̀ kó sì sàlùwàlá torí pé ẹ̀rí tún wà lórí ilé yìí tọ́ níyàn bá níjẹ́ yọ ọ̀kan náà lọ àbí méjì àbọ̀ tí ẹ fẹ́ ṣe ọfẹ́ ọfẹ́ ọfẹ́ ṣe tẹ̀kẹ́rà ọfẹ́ níṣà ní lọ́kọ̀ láyà léraléra eléyìí náà kò ṣe nǹkan kan níbi tá a ti lọ ọ̀rọ̀ nípa ṣáà ní láyà bó o nílé ànábìrì olùmọ́wá ní يطوف على نسائه في الليلة الواحدة أوريلي الشاليلي أم أبون تيويو الشي فقلق أبفو أبور دولون للي وأن وكان قد عوتي قوة ثلاثين في الجماع ولو بفوني أبارا يوغبا نبشان لقلايا وأباح الله له من ذلك ما لم يبيح لأحد من أمته ọlọ́run ọba tún wá ṣe lẹ́tọ̀ fún ànábì ntí ò ṣe lẹ́tọ̀ fún gbogbo àlèwò mọ̀ eléyìí òun náà pè ní al-khasaisu an-nabawiyya àwọn ẹ̀ṣà tọ́lọ́run ọba ṣe fún ànábì tí ò sí dájọ́ rẹ̀ fún àlèwò mọ̀ rẹ̀ ìpìlẹ̀ òun ni pé gbogbo tọ́lọ́run bá ṣe lófin fún ànábì bẹ ọ̀ràn yẹn ní fáwọn àlèwò mọ̀ ká tẹ̀lé ń bẹ̀ ṣùgbọ́n àwọn kan máa ń bẹ tó jẹ́ exceptional irú ẹ̀ làwọn ìyàwó ẹ̀ ìyàwó tó ń ṣe ọlọ́run ọba ní ìbá ṣe sọ mọ́kànlá ni wọ́n mẹ́sàn-án lọ́pàdé papọ̀ kó tó di pọ́lọ́run ọba ní ó ti tó báyìí ò gbọ́dọ̀ fẹ́mi mọ́ lẹ́yìn àwọn eléyìí tó túmọ̀ sí pé ẹ̀ṣá ní mùsùlùmí ò gbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin lọ maximum nìyẹn four hundred level kò gbọ́dọ̀ ju bẹ́ẹ̀ lọ tọ́ ẹ̀ńtọ́lọ́mbá tó bá fún níyọ̀ǹda eléyìí àlàyé kan tó wà lórí ẹ̀ ó sì ṣe kẹ́lómi ó béèrè pé ọ̀dà ṣé ẹyọ̀kan náà ti tó ewúlọ́dẹ̀ dáa jù ṣé kí fẹ́ ẹyọ̀kan àbí kọ́ fẹ́ méjì mẹ́ta àtàádùd abala kan lélẹ́yìí fìlìjúmúlá èèyàn ní a ah, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Abdullahi ibn Abbas tóní tazawwaju fa inna khayra hadhihi al-umma aktharu anisaa ó ní ẹ fẹ́yàwó ẹ máa fẹ́yàwó lọ́nà ìtọ́ lọ́nà ìtọ́ torí pé ẹni tó lóore jù nínú àlùmọ̀ yìí òun náà ni àwọn tóbìnrin wọn pọ̀ ṣùgbọ́n nígbà míì ọ̀rọ̀ lè ní í ṣe pẹ̀lú individual nígbà míì ó ṣe ṣe pé ẹyọ alimutafaridun àwọn ẹlẹ́yẹ ẹyọ òṣèṣe kọjá pé òun ló lóore fún wọn àmọ́ lápapọ̀ ọ̀dájú ó fojú hàn yóò pé àtàádùd kéèyàn ó lé ní ẹyọ kan òun ló lóore jù tọ́ eléyìí náà gẹ́gẹ́ bí àkéèsì labala wa abaha allahu lahu min dhalika ma lam yubihu li ahadin nítorí wọn bá ṣe lẹ́tọ̀ọ́fà nàbì kò ṣe lẹ́tọ̀ọ́fà ló mọ̀ kan bíyàn bá ìfẹ́ ju mẹ́rin lọ lásìkò kan náà yóò rojọ́ ìwájú ọlọ́run ẹlẹ́ẹ̀karùn-ún yẹn zina ní í ṣe ìyẹn ni pé kí wọ́n papọ̀ lọ́dẹ̀dẹ̀ ọkùnrin lẹ́ẹ̀kan náà nínú nítorúmọ̀ wa tún sọ wọ̀kánà yẹ kọ́símú bẹ́yìn náà hùn náà fìlmà bíi wọ̀l ìwá wọ̀n náfàkọ̀ bẹ́ẹ̀ lànàbì máa ń ṣe déédéé láàrin àwọn ìyàwó ẹ̀ nínú àwọn iṣẹ́ ànábì ni pẹ̀lú àwọn ará ilé ẹ̀ yaqsimu baynahun ìmọ̀ ṣe déédéé pẹ̀lú wọn fílmà bíi níbi oorun tó sì kẹ́lómi ò béèrè pé ọ̀dà ìgbà tí wọ́n wọlé táwọn ìyàwó ẹ̀ lóru òru kan náà níjọ́ míì gbogbo wọn lẹ́ẹ̀kan náà ṣé èyí tí ń bá bọ̀ ìpín yẹn pò lórí irú eléyìí máa ó ṣe ọlọ́run ọba fẹ́ ó ṣèrìn àjò gẹ́gẹ́ bá a ti sọ fi hajjatul wada gbogbo ìyàwó ànábì ló tíráfù pọ̀ mọ́ lẹ́ẹ̀kan náà gbogbo wọn lẹ́ẹ̀kan náà lẹ́sẹ̀sán. irú eléyìí a máa ṣẹlẹ̀ bóyá ànábì ṣèrìn àjò àbí kó jẹ́ pé ó ti parí kọ́tùmọ̀ ìpín tí ń pín ó fẹ́ bẹ̀rẹ̀ ìpín ìmọ̀sùn so níjọ́ míì ó lè wáyé báyìí ìtumọ̀ wa ń ṣe déédéé níbi òórùn bó tẹ̀ jẹ́ pé léyìí ọ̀rọ̀ ń bọ̀ wá lórí ẹ̀ ó ṣèṣe kó ló mọ̀ wọ́n yà sí abala yìí ǹjẹ́ ká nàbí ó ṣe déédéé láàrin àwọn ìyàwó ẹ̀ ìjọ́ra yẹn ni tọ́lọ́mọba ni tó yí man tasha'u minhunna wa tu'wi ilayka man tasha'u ọlọ́mọ ni a fún ọ níyọ̀ǹda ẹni tó bá wù ọ ni kò fi sí lọ́dọ̀ tàbí jẹ́ pé ọ̀rọ̀ àwọn olùmọ̀ pé méjì lórí eléyìí jẹ́ ká nẹ́bí ó ṣe lérí kọ́dà tó wù mí lónìí mo fẹ́ sùn lọ́dọ̀ lágbájá ọ̀dọ̀ lágbájá ni mo fẹ́ wọ̀ sí àbí kọ́ máa tó bọ̀ bó tẹ̀ jẹ́ pé kò sí ìṣesí kan látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad bí kò fi ẹ̀tọ́ ẹnìkan dùn ẹnìkan ṣùgbọ́n bí táwọn olùmọ̀ dá ìjọba èèyàn ni lórí ẹ̀ àbí ìsọ̀rọ̀ èèyàn àmọ́ ò èyí tó dájú ni pé anábì ò fi oorun ẹnìkan dùn ẹnìkan kọ́ wá ní ètò ah, wù mí ọ̀dọ̀ ẹni lágbájá mo fẹ́ sùn lónìí àfi Sauda bintu Zamua nìkan tó lóun yọ̀ǹda náwùbà tòun òun yọ̀ǹda oorun tòun fún yàwó Aisha turuma pa nabi fẹ́ràn yàwó Aisha púpọ̀ ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ lórí ìfẹ́ náà ẹ̀rí olùmọ́wá ní fílmàbíì níbi oorun ànábì ṣe déédéé wọ́n ìwá bẹ́ẹ̀ ni kéèyàn ó kó fún yàn ní ààyè al-ìwá kí n jẹ́ bẹ́ẹ̀ láti pé gbólóhùn yìí ọ̀pọ̀ nínú al-Qur'an walahum jannatul ma'wa nuzula ibùgbé ibùfinilọ́kànbalẹ̀ gbogbo wọn pátá kìí pẹ́ nìkan gbé inú ayéré kẹ́nìkan gbénu rárá ilé kan náà ààyè kan náà ẹ̀tọ́ kan náà fíl ìwà bí tá ànábì fi wọ́n sí kìí pẹ́ nìkan mọ̀ lẹ́nìkan pé àwọn gbà ilé kan fáwa ilé kìnní kan ni ilé oní nẹ́ẹ̀tì ni ilé oní sìmẹ́ǹtì làwọn kan rárá fíl ìwà yaqsimu baynahun wa ya'dil bẹ́ẹ̀ ni wọ́n náfà kọ́ ọ níbi níná oṣù ọlọ́run àtúnṣe déédéé pẹ̀lú wọn. wà á mọ̀lẹ́mọ̀ àhábá tọ̀ níbi ìfẹ́ wò lànà bí wàá ṣe ìfẹ́ níyẹn bá ti níyàwó jẹrẹ ọ̀kan lọ jíyàn lè ṣe déédéé bí ìfẹ́ tó bá ṣe pé yẹn lè ṣe déédéé kí náà ń pè nífẹ̀ẹ́ gan òun náà ni ti ń bẹ nínú ẹ̀mí ọkàn tó ṣe pé èèyàn fẹ́ràn nǹkan kan ju nǹkan kan lọ ìtàn pè ní fẹ́ náà ni ọ̀tọ̀ ni ntí ń bẹ lẹ́mìí ọ̀tọ̀ ni kó gbìyànjú kó ṣe déédéé anabi àmàwá gbólóhùn kan ò fakana yaqul allahumma adha qasmi fima amlik ètò mo lágbára rèé wòlúwa lákì ń ṣe déédéé fala talumni fima la amlik èyí tí ń rí déédéé ṣe ń bẹ mọ́ gbàmímú lórí ẹ̀ o wọ́n ní bẹ́ẹ̀ náà ní ibi ìfẹ́ ó tọ́ kìsìn tó rọrùn kìyàn wá ní kọ́dà níjọ́ míì ó lè ṣe déédéé níjọ́ míì yóò tún jura wọn lọ ẹ̀rí ẹni tó bá ní ju ìyàwó kan lọ òun ni ọmọ tá à ń sọ yìí ẹ má bínú ẹ̀yin àgbàlagbà tí ó sì kù díẹ̀ o tọ́ nǹkan yìí ẹ̀rọ ọlọ́run ọba kan lánàá lánàá ìnáyìí ó béèrè béèrè kan bóyá kí a fi ọ̀rọ̀ yìí ká fi parí ìjókòó láàárọ̀ yìí olóhùn níyàwó ju ẹyọ kan lọ ìmọ̀ bóyá méjì àbí mẹ́ta olóhùn wá discover wípé ìkan nínú àwọn ìyàwó yìí ní nǹkan tí ò ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ tó ń kálukú wọn ní àmọ́ tóun bá fi ọ̀rọ̀ lọ ìkan nínú wọn ẹ rò pé àbí ń rí wàyí mo fẹ́ travel gẹ́gẹ́ bí àpẹẹrẹ mo fẹ́ lọ yọjú sáwọn tá a jọ ń ṣe business ìwà mọ̀ níjọ́ tọ́sídẹ̀ ní pílánì kí n lọ kí n bá ní kí n lọ níjọ́ friday kí n tó dọ̀hún kí n tó ṣe nǹkan kan ó ní tí mo bá fi olóhùn ò lè má fi ọ̀rọ̀ lọ àwọn ará ilé wọn ó ní kan wà ní á ah, ìbànújẹ́ má lọ níjọ́ tọ́sídẹ̀ sẹ́rí friday tẹ fẹ́ lọ òun náà ní kẹ́ lọ ṣàgbọ́n àwọn tẹ fẹ́ lọ bá àsìkò yìí òun yìí ṣe ó ní yóò wá nǹkan tó ń gbóhùn òrò yóò sì ṣí làákàyè òun yóò fún un nímọ̀ràn yóò pẹ́ bá lè ṣe báyìí tóun náà sì rí wípé ah ọlọ́mọbọmọ ọbọmọ yìí ní làákàyè ó lẹ́lẹ́kejì tóun bá ní òun dàgbé yẹn tó ọlọ́run fi ṣe sọ yín ọlọ́run níjà rà bùsẹ̀tọ̀ ọ̀gbìn náà lẹ́nu lọ ẹ̀ dì dáadáa òun ní kò ní òye tí ó sọ pé à ah, bó lẹ́sẹ̀ fẹ́ rìn bó lẹ́sẹ̀ fẹ́ ṣe wọn ló ti wá di pé gbogbo àtúntò bá fẹ́ travel àbóhùn fẹ́ ṣe nǹkan kan ó òun wàá fi lọ ilé yìí sì ti pé òun ti ń ṣàbòsí tó jẹ́ pé tó rò mọ̀ pé bẹ́lẹ̀ yìí bá ṣe analysis kọ́dà níbi tó ń wòye lọ yóò sì tún yóò sì ẹ wá wò pé ah ìwọ ọmọ ọmọ da ọmọ yìí mà nílà ká yìí tọ ọsà béèrè béèrè òun àwa ní gẹ́gẹ́ bíi tó hàn ní pé láàrin yìí ọ̀nà tí yẹn lè fi là òun náà ni kéèyàn mọ níbo ní tí wọ́n pè ní alkatma ìpín téèyàn ní sábòsí níbo lọ́wọ́ níbo lèyìn ò sì lágbára rẹ̀ àsìkò téèyàn ó lò pẹ̀lú alimọ̀tàdìdín ẹ̀tọ́ níyàwó jẹyọ kan lọ ọ gbọ́dọ̀ bó o ní ṣe àmọ́ ìfi ọ̀rọ̀ lọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ àbí àwọn ìṣesí kọ̀ọ̀kan kódà níbi àwàdà ẹlòmíì ìṣesí rẹ̀ àwàdà ò bá lára mu láàrin àwọn ìyàwó ẹni tó ní ìyàwó kan lọ ẹlòmíì sì ní aláwàdà ní ògbóró àwọn kan báyìí kéńkéèyàn wá mọ pẹkuliariti ẹnì kọ̀ọ̀kan nínú àwọn nǹkan tó ṣe pé dédé ó ṣòro ṣe ń bẹ̀yìn ibi tá a ti lọ òun ni pé àwọn nǹkan yìí ó nídìí ẹ̀kọ́ ó sì nídìí ìfarabalẹ̀ pàápàá jùlọ tèmi bá fẹ́ kó là láàrin ìṣe láàrin ẹni tó ní ju ìyàwó kan lọ òjíṣẹ́ ńlá muhammadu rèé o ó ní allahumma hadha qatni tó èyí tèmi lè ṣe lélẹ́yìí o fima amlik nǹkan tí mo ní kápá láti ṣe déédéé pẹ̀lú àwọn ará ilé fala talumuni fima la amlik ọlọ́run má gbà mí mú pẹ̀lú ìtì ní kápá lórí ẹ̀. fàkì àwọn olùmọ́wá ní kí ni nǹkan tá ànábì ń tíra láti sọ pé òun ní kápá lórí ẹ̀. huwa al-hubb wọn ní òun náà nífẹ̀ẹ́ kọ́kàn máa fà. hubb wa qila al àwọn kan ní ìsúnmọ́ sáàní lọ́kọ láyà gàgán ni nígbà míì sáàní yìí ó lè ó lè ṣèjúra wọn lọ láàrin lọ́kọ láyà àwọn kan ní ìtumọ̀ rẹ̀ nù. àárín eléyìí wala tajibu at-taswiya fi dhalika li'annahu mimma la nínú nǹkan tí ọmọ ènìyàn ò ní kápá ni sáàní lọ́kọ láyà gángan àti fẹ́ ọkàn. A nǹkan tó ṣeé ṣe tọ́mọ ènìyàn ò ní lè ríra rẹ̀ kọ̀ǹtró ń bẹ̀ ni bíbá iná ni àdó lónìí bí ìdìnnìlá ìtàhálà ìtẹ̀síwájú ọmọ wáyé lórí àlàyé yìí nípa tó ní ṣe pẹ̀lú ìdílé òjíṣẹ́ ńlá Muhammad nípa lílò àti ìbáṣe lọ́kọláya lọ́mọ́sábà ṣe ìkẹ́yí tó pọ̀ àti ìgẹ̀ fòjíṣẹ́ ńlá Muhammad àwọn ará ilé ẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ ti gbogbo ẹni rẹ̀ tí wọ́n jẹ̀ràn ìlànà nábì abẹ́olúwa mọ́sàkàwá náà kún àwọn ẹni rẹ̀ اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين ولا تشمت بنا عداء ولا حاسدين